ló dé tára àwọn èèyàn yìí kò tọ́rọ̀ báyìí kì í ṣe gbogbo èèyàn ni ó ti gbórúkọ ọkùnrin ológun kan báyìí rí kúnlé ọláwùmí ọgá ológun ojú omi tó ṣẹ̀ṣẹ̀ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ náà ni lọ́jọ́ táwọn ọmọ ogun afẹ̀míṣòfò boko haram ya wọlé ìwé ológun tó ga jùlọ ńlẹ̀ yìí ní kaduna tí wọ́n sì pa àwọn sójà méjì lọ́jọ́ náà lọkùnrin náà fìbínú sọ̀rọ̀ sáwọn ọ̀gá ológun ọ̀rọ̀ náà ká lára bó ṣe ká gbogbo àwọn èèyàn tó kù ní nàìjíríà lára ṣùgbọ́n láwùmí kò sọ̀rọ̀ dànù nítorí gẹ́gẹ́ bí ẹni tó ti ṣiṣẹ́ ológun rí tó sì ti jọ̀gà ń bẹ̀ àwọn ohun tó sọ kì í ṣọ̀rọ̀ téèyàn lè déédéé gbọ́n ta tàbáwọn ọ̀rọ̀ tí kò nítumọ̀ ni àwọn ọ̀rọ̀ náà jọ̀rọ̀ gbé ọkàn ọ̀rọ̀ tí kò sẹ́ni tó gbọ́ tínú rẹ̀ yóò dùn ni bẹ́ẹ̀ lọ láwùmí kì ṣe èèyàn lásán ògo ológun ojú omi tó tún jólùkọ́ àgbà ni pòfẹ́sọ̀ lọkùnrin náà ẹ̀kọ́ nípa ọ̀nà àjàṣẹ́gun nínú iṣẹ́ ológun ló sì ń káwọn ológun gbogbo nídìí èyí ohun gbogbo ló yé ọkùnrin náà ní pé káwọn boko haram wọlé ìwé ológun ní nàìjíríà ohun tí kò ṣẹlẹ̀ rí ni o ó wáá ṣàlàyé pé kì í ṣe pé wọ́n déédéé wọbẹ̀ wọ́n ti rárìíṣà àwọn iléèwé àti iléeṣẹ́ ológun tó wà nàìjíríà ni ó lóhun tó fẹ́ èyí ò ju pé bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó lè wọlé ìwé àwọn ológun tàbí báráàkì wọn lójú tó bá dọjọ́ jímọ̀ gbogbo géètì àwọn iléeṣẹ́ ológun yìí àti ti iléèwé àwọn ológun ni wọn yóò ṣí sílẹ̀ káàkiri gbogbo nàìjíríà tí wọn ò ní káwọn èèyàn máa rọ́ wọlé láti wá kírun kú lásìkò táwọn aráàta ń wọlé yìí náà làwọn boko haram lò láti fi mọ bí àṣírí gbogbo tó wà ná àwọn báráàkì àwọn ológun yìí àsìkò náà làwọn agbẹ̀yìnbẹbọjẹ́ míì sì ń rọ́ wọlé síbẹ̀ táwọn ẹ̀ṣọ́ gbogbo lójú ọ̀nà ibẹ̀ kò sì fura sí wọn lọ́rọ̀ kan ó ní bí wọn ò bá yọwọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kúrò nínú iṣẹ́ ẹ̀ṣọ́ ìlú kí wọ́n yéé ṣí ẹnu ọ̀nà báráàkì àwọn ológun sílẹ̀ lọ́jọ́ Jímọ̀ àfàìmọ̀ káburú míì tó tóbi jeléyìí tó ṣẹlẹ̀ yìí lọ má tún ṣẹlẹ̀ ọkùnrin náà sọ jù bẹ́ẹ̀ lọ kò bẹ́ nìkan lábojú kò bẹ́ nìkan lábimú kò sọ pára Buhari ò yá kò sọ páwọn tí wọ́n ń bá a ṣiṣẹ́ òṣìṣẹ́ tó kò sọ páwọn ọ̀gá sójà tó ń gbowó láì ṣiṣẹ́ wọn kò mọṣẹ́ kódà kò báwọn olóṣèlú wa pàápàá ohun tó sọ lọ̀rọ̀ tó mọ̀ ọ̀rọ̀ tó mọ̀ ń pa ológun ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ kejì iléeṣẹ́ ológun ilé wa ránṣẹ́ sí i wọ́n ní kó wá tó bá sì ń bọ̀ kó mú pásípọ́ọ̀tì rẹ̀ dání ọ̀rọ̀ tó sọ yẹn ti bí wọ́n nú nìyẹn o ṣé èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kankan ńlẹ̀ mọ́ ni ṣé bá a bá tiẹ̀ róòtọ́ ọ̀rọ̀ a gbọ́dọ̀ lanu wí mọ́ ni àbírú kí tiẹ̀ wà lélẹ̀ ìbáyìí ìjọba tó bá ń dúnkookò máwọn èèyàn lù ú ìjọba tí ò fọkàn aráàlú balẹ̀ ohun kan náà kò lè balẹ̀ bó bá jẹ́ ohun tí buhari àtàwọn tí wọ́n ń bá a ṣiṣẹ́ wọ̀nyí ń rò ní pé táwọn bá ń halẹ̀ máwọn èèyàn táwọn ń ṣèkà táwọn sì ń tì wọ́n mọ́lé kálukú ó bẹ̀rù wọ́n ń tanra wọn ni o nítorí ọjọ́ ọ̀parun àwọn pàápàá ló súnmọ́ lẹ́yìn Sanni Abacha ṣe jù báyìí lọ báwo nìgbẹ̀yìn ti àti tàwọn tí wọ́n ń tì nígbà náà ṣe rí nígbà tọ́rọ̀ náà dariwo tó fẹ́ di yẹ̀yẹ́ iléeṣẹ́ ológun yìí sáré jáde wọ́n láwọn òpó láwùmí pé káwọn lè mú pamọ́ tàbí káwọn fìyà jẹ àwọn kan fẹ́ kó túbọ̀ wá ṣàlàyé àwọn ọ̀rọ̀ tó sọ lórí tẹlifíṣàn náà fáwọn ni àwọn fẹ́ lo gbogbo ohun tó wù yìí káwọn fi lè túbọ̀ múra sílẹ̀ ṣé ń gbá wọn gọ́mù ṣeré béèyàn bá sọ̀rọ̀ lórí tẹlifíṣàn tẹ́ ẹ sì fẹ́ gbàgbọ́ yí ẹ̀ tẹ́ ẹ ní kó wá kí ló tẹ́ ẹ ní tó bá ń bọ̀ kó mú pásítọ̀tì ẹ̀ dání ṣé pásítọ̀tì tó bá mú dání yìí ni yóò ṣàlàyé ohun tí wọ́n fẹ́ gbọ́ ni ṣebí tí ò bá sáriwo báyìí tó bá mú pásítọ̀tì ẹ̀ débẹ̀ wọ́n ò gbà sílẹ̀ ni wọ́n ò ní kó lè lọ síbikíbi mọ́ ni bí ò bá sì ṣọ́ra wọ́n lè mú kí wọ́n láwọn fura sí i kò sóhun méjì tó ṣe ju kó sòótọ́ ọ̀rọ̀ fún wọn pé kí wọ́n yé sí géètì báráàkì àti iléeṣẹ́ ológun gbogbo sílẹ̀ lọ́jọ́ Jímọ̀ fáwọn aráàta láti máa wá kírun ń bẹ̀ nítorí wọn ò ní mọ́gbà táwọn boko haram àti jàǹdùkú fúlàní ò wọlé ìyẹn ló di wàhálà báyìí o lójú àwọn ìjọba amúninípa kàkà kí wọ́n dojúkọ èyí tó ń bá wọn jà kí wọ́n wọ́nà láti má wọn tí wọ́n ń yọ̀lú lẹ́nu ọ̀rọ̀ tí ó kàn wọ́n ni wọ́n ń dá sí wọ́n fi iṣẹ́ wọn sílẹ̀ wọn ò ṣe ẹ lọ jókòó jẹ́wà ìṣá ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí